ìkẹ́ ọlọ́run kó bàbá nàbí wa Muhammad sẹ́lẹ̀ àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sá fàánú ẹ̀yí wa kò láyà tẹ́lẹ̀kẹ́ àmà ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah kíra táàfin sẹ̀ ládẹ́kọ̀ọ́ ní ọrọ̀ ojú òní al-Fatawa àwọn ìdáhùn sí béèrè ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pàtàkì níbi tí ayé wa ọlọ́nkọba san bàbá lẹ́sàn rí bàbá wa sheik abdulaziz bin abdullahi bin baz rahimahullah bàbá yẹn dáhùn àwọn ìbéèrè wọ̀nyí pẹ̀lú àwọn hujjaj àwọn burhan wadiha àwọn burhan àwọn ẹ̀rí tó tọ́ hàn tí ó sì rújú bẹ́ẹ̀ mo máa sọ fún àwọn ìṣẹ́bá tí a kàgbẹ̀ nípa tahara ẹ̀rì pé ọ̀rọ̀ ń pa àwọn obìnrin lákàgbẹ̀ nípa haidọ̀ nípa istihadọ̀ nípa nifas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́nkọ́ wa sàfà lẹ́sàrẹ̀ ọlọ́nkọ́ wa gbà wá láyé káwà náà lè ṣe fáwọn ìyàwó wa kọ́ lódò ìbò tó pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní nǹkan yẹn jẹ́ aláàmù kọ́lọ̀ ọba kó sànú gbogbo wa ìdábẹ́bẹ́ ní àwòrán yìí náà ní kìtàbù sọ́láàt eléyìí ó rò pàwọn ọgbà púpọ̀ torí àwọn ideologies kan wá láti ní ìsìn bí nǹkan sí kàbírù bí láti kàbírù wà máa fi kò sí ìdè tó ń bí lánàá gba mọ̀ọ́ká lápàtìlá ekele fáàm gbogbo ọ̀rọ̀ tó wá gbé ànẹ́bí wípé kò sí fáàmù kankan tó wá ju ìdánẹ́bí lọ gbogbo ọ̀rọ̀ tó pé ànẹ́bí ló wípé ó di kò sí fáàmù tẹ́lẹ̀ kẹfẹ́ mú wá tó wá ju ìdánẹ́bí lọ sọ̀rọ̀lá ọ̀lọ́sọ̀rọ̀lá ó di wa ọ̀rọ̀ sàhábà tó bá takò ọ̀rọ̀ ànẹ́bí sẹ́ ọ̀rọ̀ sàhábà tó takò ànẹ́bí sẹ́lẹ̀ nítorí báyá màtí ti kó madina ẹ̀tẹ́nìkan ẹ̀ tẹ́lẹ̀ àbí kó tó dé madina nìkan ẹ̀ tẹ́lẹ̀ ọmọ ẹ̀ ládàrí àmọ́ ẹ̀ lè rí ọ̀rọ̀ sọ̀hábà rẹ̀bí wà nù láàrin màjìmáyìn kó ní kíni kó tó kọ̀ọ̀rọ̀ bí tẹ́lẹ̀ ó di wa so ẹ̀kọ́ ta fẹ́ kọ́ ní nípa asọ̀láàtì lórí kápọ̀kàtì gan kápọ̀kàtì gan kọ́lọ̀ ní kó yíwájú bá ti mọ̀ ṣàlàyé ẹ̀ lọ ọlá Qur'anul Karim ọlá kìtàbù sọ́láàt àlàyé nípa ìrún làfà àfẹ́sọ̀mọ̀ aláàzán ìlú gbígbé làfà alákọ̀ọ́bẹ̀ nígbà tó sọ̀rọ̀ àlùwàlá tẹ̀yẹ mẹ́ẹ̀mà gbogbo ìwé mọ́ ìrànlárì ìwé gásùlù wọn yọ ọwọ́ abẹ́sọ̀ fún àpé lẹ́ẹ̀tì bá ti àlọ́lájá òun náà ni mo pípé bóòlù àti pèrún kí lọ́yẹ ká máa wípé máa ń pèrún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ aláàzán awọ́lù wọ́kì kí pèrún ní bẹ̀rẹ̀ ẹ̀rùn ní àsìkò bẹ̀rẹ̀ àsìkò kọ́kọ́ níbi irun question 269 yaqulu ba'd an-nas idha lam yu'dhan awwal waqt àwọn kan máa sọ pé tí ẹ̀ bá ti pẹ̀rún ní bẹ̀rẹ̀ ẹ̀rún ní àsìkò tí irun wọlé tí ẹ̀ bá ti pẹ̀rún fala da'i li adhan kò ní ìgbé ẹ̀pẹ̀rún mọ́ kẹ̀kẹ̀kẹ̀ kọ́ ọmọ kẹ̀kẹ̀ kírun ni لأن الأذان لإيلام بالدخول torí eh, ẹ̀rọ pípé ọ wà fún announcement ni láti tàbí ẹ̀jí pẹ́pẹ́ kí ni àsìkò ti tó ti wọlé dùkọ́lù wọ́kìtì sọ́láàt fàmàrà yóò sọmọ àtìkún fi záàlì fáwọn akílẹ̀ ẹ̀rù sọ́rọ̀ yìí tí kò ní kí ẹ pẹ̀lú máa gbáwọn ni wàrà ṣọ́rọ̀ àbdáhàn lè mú fọ́rẹ̀ fi bàríà lẹ́yìn ẹni tó dáwà nú gbó àbẹ́wà lórí ìrìn àjò tó nìkan الجواب إدام إذا لم يؤذن المعذن في أول وقت تعب على أن تقبل نبدأ يروم لم يشرع له أن يعظم بعد الوقت كوني دي كوبيرون بس وقت بعد ذلك تسقط خجاء إذا كان في مكان مؤذنون سواه تبقى بأعيتوا عن علامة تنقيرون به أما تبقى بأعيتوا عن بأعيتوا عن بأعيتوا عن بأعيتوا عن بأعيتوا عن بأعيتوا عن بأعيتوا tiwa kan hasala bihi matlub tó pé àwọn tó ń pèrò yẹn ń tí a fẹ́ kọ́sẹ̀lẹ̀ fún tàwọn èèyàn jí nípa àrùn oṣù wáyé wà in kana ta'khiru yasiran ẹ̀lẹ́ pé àsìkò tí wọ́n fi dìlé rẹ̀ yẹn kọ̀ pẹ́ pípẹ́ àsìkò tó pẹ́ ni fara abáta bi tàbí ní kò sábúrú mẹ́ kò sì kó ṣe àbáàni amma idha lam yakun fi baladi siwa àmọ́dọ́gbẹ́ni yẹn olùpèrò yẹn ní nìkan ni kò sẹ́lómi ní pèrò mẹ́rin فإنه يلزمه تعظيم ودي الثلاث يلزم يمين لازم ودي الثلاث كبيرون ودي ولو تآخر بعد الوقت بس قوام أسكو ما تجعله لأن الأذان في هذه حال إدوي أذان نيرو أكوكو يبني نسيتي فرض الكفاية أو أو ينتاج بفراواني ولم يقم غيره أنك وقعتي وعد بفون فوجب عليه أدي تلات كبيرون لقوله مسؤول عن ذلك تقوم بالدور باقي أو سكبيرون باقي باي باي باي ولأن الناس ينتظرون في غالب أقول لك ما تكون كبيرون كبيرون أما المسافر أما أنتوا الورين يا يشرع له أذان وتكون هناك كبيرون الورين يا جو هذه بقى كبيرون شريعة بقى هناك كبيرون ولو تأخر وقت بعد وقت تبقى لاني لا وإن كان وعده ذاك قبات قولي كلام يكره كفره لما ثبت في صحيح فانت أعرف أنه أبعاته مثلا عن أبي سعيد رضي الله عنه وبابا سعيد ونزع المسيح أنه قال لرجل في أصبع فنك إذا كنت في كلمك تواعا بيامنا يتون دع تواعا بيامنا يتون دع وبعديتك بنو كولويدا وعزم فارفع صوتك بالنداء بالنداء كوكرو كوكو مسكرات كرو فإنه لا يسمع مدى الصوت معظم انتو لكو سنتيو بو معظم جن ولا انس الجنون يبيو مينياني ولا شيء من كميني إلا شيء له يوم القيامة àfikún wa kó jẹ́rìí pé lágbájá mọ́kó tó pèrún báyìí báyìí bí ayé báyìí báyìí jọmọ́ alkiyama rafa zalika ila nabi sallallahu alaihi wasallam wannan hadisi marfu'un ọdún àbí sa'id bin sani amuni wa rafa zalika ila agbe ọ̀rọ̀yí annabi sallam di umumi hadisi ukhra fama hadisi mi fi shar'iyyati al-adhan wa fa'ilatihi tumu agbeto adhan kale atanfani to wambe ó di yewa نعم وعليكم السلام كلا Ọ̀rẹ́ kò sáàbùrú mi sápásùkò ẹ̀ sí wà, sápásùkò ẹ̀ sí wà, ó díye wà, sápásùkò ẹ̀ sí wà, wallahu ta'ala, náà. الوسيلة بعد الأذان كما ترى قال وسيلة صلى الله عليه وسلم ليه أذان 270 السبب في وسيلة بعد الأذان قول الذي وعدته إنك لا تخلف الميعاد سوف تقول لما تبعت أذان ثم اللهم رب هذه ذات الدمه káfí kó pé alẹ́rí wà á tẹ́ orí nẹ́kàlá tó kọ́ fún mi hàn tí lè yíwá mẹ́ àbí kò sí náà ní ọ̀sán pé kò sí mẹ́ am yẹ́kfí ọba aṣọ makama ma aláwọ̀ makama mahmuda rẹ́kà dúbí wà á tẹ́ orí nẹ́kàlá bí kádúbí wà ماذا يقال عند قول kílẹ̀ káwí ọmọ lọ pé kọ́ọ̀tù kọ́ ọmọ ti sọ̀lá kílẹ̀ káwí lẹ́yìn rẹ̀ ọmọ ìkọ̀ọ̀kọ̀ máa wẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé ní practical aspect of irun ni kálẹ̀ máa kẹ̀ pàápàá wọ sheikh eh, bumbaz rahimahullah nígbà tó gbé lọ ó ní ila rasulullah ẹ̀ àdéhùn marfo ni ó ní yẹ wà ọ̀rọ̀ alẹ́bì يستحب للمسلم أن إذا سمع أذان أن يقول مثل ما قول المعبد سنة لفون المسلمين تبقى أذان كما ويربولون تي معذن وي إلا في حيرتين أبي تبقى بحيام أي هذا صلاة على الفلاح أو تبقى بإبنه لقول النبي صلى الله عليه وسلم أي في بني كان يقول به سنة قال إذا سمعتم معذن tí ẹ bá gbọ́ tí wọ́n ń pèrò mọ̀hánì bá ń pèrò fàkóòlù mẹ́sìlọ́hà bẹ́sù máa yẹ kóòlù ẹ máa wí tó wí muttafaqun ala sihhatihi eléyìí àwọn afá panupọ̀ lórí ìgbésẹ̀rẹ̀ ìtúsọ̀jà ìlú àdìsí náà wọ́n lè máa ráwa muslim fi sahihi àti nígbà ẹgbẹ́ àti bá muslim gbọ́ Umar bin Khattab radiyallahu anhu lọ́dọ̀ sàbí àgbà ni Umar bin Khattab radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam lamma sami'a adhan ipe ńgbà tá lẹ́bi gan gbọ́ ẹgbọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀ o ńgbà tí àlẹ́bi gan gbọ́ tó ẹgbọ́ lónìí àdànàbí sallallahu alaihi wasallam sẹ́mi àlàbẹ́ ńgbà tí àlẹ́bi gan gbọ́ tó pẹ̀rùn kára mísìlù mbọ́n ńgbà tí wọ́n á ayé alọ́sọ̀lá ńgbà ẹwà kírùn ẹwà sóyè káàlá láàáwọ̀lá wàlá quwwata illa billah ní láàáwọ̀lá wàlá quwwata illa billah ibẹ̀ ẹ̀gbẹ̀ fẹ́ sọ̀rọ̀ pé àwọn kan wà sọ pé àgbọ́yọ̀rọ̀ tẹ́tẹ̀ sọ pé ẹ máa wí ní muhammed nínú ọ̀yẹ́ kẹ́yìn náà tọ́ wa ó ní wa nítorí bá ti wí o ti tọ́ wa fẹ́ sọ̀rọ̀ kan fún ike mú lọ́wọ́ pọ́ìntì nígbà tí àwọn ọ̀tá Islam tó ń gún Umar ibn Khattab radiyallahu anhu wà lórí ara ẹ̀ o pé ara ẹ̀ mo ti rí pé kùn nígbà tí dókítà tiẹ̀ dé tí wọ́n fún ní milk tí milk yẹn jáde lójú ìgò yẹn nígbà mi ní mo milk yẹn ní milk jáde lójú ìjọ́ ti gò yẹn wọ́n rí pé ilé ìkọlẹ̀ ìkọ̀ báyìí wọ́n sọ pé kọ́nyà khalifa kọ́nyà khalifa bí abubakar ti yẹ̀wò ní khalifa kò dá wọn lò kẹ́kẹ́ mú fẹ́ pọ́ìntì mú kẹ́kẹ́ mú lọ́mbẹ̀ mú alẹ́ bá afsa ìyàwó àdébí sọ̀rọ̀ tó di ọmọ ọmọ kí ló dá ọba rẹ̀ sọ̀rọ̀ kọ́nyà khalifa ní afsa wà ní báyìí ọba gbé ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú hikma ní bàbá tẹ́ bá rẹ̀ kọ́kọ́ lè dáná ẹni kò lè jẹ ẹran ọwọ́ à ń jẹ ẹran yẹn lọ o ẹ̀rọ aná fẹ́ pè sọ yẹ kó fẹ́ àwọn ẹran yẹn lẹ̀ láì bí lẹ́nìkan lọ́kùn mọ́tò àti láì jẹ́ pé wọ́n á ń lo àwọn ẹran yẹn kó kọ̀ọ̀pọ̀ àwọn ẹran ó sì dé ibi bẹ́ẹ̀ lónìí ń bá èèyàn kò sì déédéé tí ń bá sí èèyàn kò sì déédéé torí nígbà tábìlì lọ kò yẹn nìkan kan fún wa bí ẹni báyìí kò yẹ kàlífà nígbà táwọn kan lọ kò ló wá yàn mí ẹni tó parí sẹ́yìn ọ̀gá tó wí ó ní mo fi mọ̀ pé ó mòrò ní yẹn tó pé ọ̀rọ̀ àdìlẹ́bì ni ó tẹ̀lé kò ní sẹ́lẹ̀ ọ̀rọ̀ àbọ̀ kò ní ọ̀rọ̀ àbọ̀ nígbà bíbẹ̀ ẹ yẹ ẹni tó parí sẹ́yìn wá ní nígbà tí ó mòrò mo ṣe déédéé bá yẹn tí bá yẹn yàn tí bá ti yẹn yàn ó ṣe déédéé jọjọ àwọn kan ó ní bá ti ṣe ní ọmọ rẹ̀ débẹ̀ yẹn lọ́wọ́ gbogbo yẹn nìyẹn kan torí kò ní fi ọ̀rọ̀ ànábì ilẹ̀ kó wá tẹ̀lé ọ̀rọ̀ kí ni Abubakar nítorí ẹ̀sìn pẹ̀lú rẹ̀ máa ṣe nù ànábì wípé ọ̀rọ̀ ní àfáàfà wípé ayé àfáà àyà èyí máa tẹ̀lé níta nínú lọ́sàn gẹ̀gẹ̀ ni tí ọba sáà rẹ̀ létíkùn èyí máa ti tẹ̀ ẹ́ mọ̀ mí tí wọ́n tàà rẹ̀ gbá rẹ̀ sí ọ̀hún ṣọwá ní omi lájẹ̀ká tó tẹ̀yẹ̀ rẹ̀ ara òdí tí kù ní àwọn odò ọ̀fẹ́ àtàjẹ̀mbágà ìdádìgbò yìí bẹ̀wọ̀ ọ̀fẹ́lẹ́lẹ́ fún àjẹ̀mbágà kiri ara bábí ló bàbá mọ́là yìí sùn járe ó di èyí abájẹ́ tí kù ìyẹn lọ́kọ̀ tẹ̀ lọ gbàrà ọjọ́ tí kù rí àbára àríyù ọjọ́ tí wọ́n ní gbogbo èkó dáadáa fẹ́. gbogbo ìfẹ́ bá nífẹ̀ẹ́ okun wọlé àlọ́ sí nífẹ̀ẹ́. ó ní ẹyin ẹ bá ní pé àdìsí náà bí wípé fine káàmì bá sọ báyìí bẹ̀ tó bá sọ báyìí tẹ̀ náà wò wọ̀n lábúrú mẹ́ a máa gbé ẹnìkan àfáà kan ní àgbọ́yé tó mú aláfà tó wí káàkiri àbá àkírí jẹ́ kàbírù ó ní mọ̀ aláfà kan yìí àdìsí náà bí wípé lóò bá àmúwá ní mọ̀ aláfà asùnà àyàtí mọ̀ máàlì imam bá dáhùn béèrè kan nínú àwọn bẹ́ẹ̀ lọ pé àwọn afá mi ní díẹ̀ bá rìn àjò ọba ti kíkọ́ ká méjì kọ sálámà àbí kò oníṣòro wá kíkọ́ ká méjì kò jókòó kí máa ń fòdé àbí kò oníṣòro kíkọ́ ká ó ní àwọn bẹ́ẹ̀ lọ sẹ́dínà àbúrà ó ní káàlà Abbas radiyallahu Abdullahi ibn Abbas àsúnná ẹ̀yẹ tí mo máa rí náà kò sọ̀rọ̀ mọ́ bá àbọ̀ gánà àtẹ́bíjú wí oh, ọ̀nà lóògùn yìí bàk mo ọ̀rọ̀ sẹ́dínà nígbà tí alẹ́ islam ṣaláìsì sallallahu alaihi wasallam tí àwọn ọdún àwọn sáàmà ní àmìrò gbogbo àwọn sínà Khalid bin Walid wà mẹ́ sínà sáàbìn àbíwọ̀ káwọn jágbójágbó lálá àwọn sínà Abu Ubaida gbogbo wọn mẹ́ ọ wá ní ọ̀sáàmà ọmọ ìsìn ìsìnkú di àmìr wọ́n wà ní Jurfa káàmpù bí tó ti prepare lọ sójú ogun nàlẹ́ ìsìláìsì ń bá padà wálé ní sí ni pé wọ́n kọ́ gbé àsíá àsíá commandership yẹn wọ́n gbé lọ sí máa sí sẹ́ńdà àbọ̀kàrà ẹ̀ka gbé lọ síwájú ilé Usama wọn là mírò ogun yìí ẹgbẹ́ ìlọ síwájú ilé Usama wọ́n gbé lọ nígbà tó pọ́n dúó jọ́ kiri jọ́ kejì kẹta wọ́n kún gbéra àwọn kan pé this is the first encounter encounter táwọn lọ lẹ́yìn ikú àmì tẹ̀lẹ̀ kò yẹ káwọn lùs sáwọn bá lùs gbogbo àwọn ó mọ̀mí máa gbóhùn táwọn ọmọ yìí dẹni ọmọ yìí sí kò ní ìdìbò rí aláwọn bíi Khalid bin Walid aláwọn bíi Umar bin Khattab aláwọn bíi sẹ́nà Abu Ubaida aláwọn bíi sáà bíi wọ̀kàtà wọ́n ti ní ẹ̀sùn pa ogun àwọn ọmọ ọba lè dogun yìí nù Saifullah Khalid bin Walid kò lùs ogun rí àwọn yẹn làbá pè ah very good idea lóòtọ́ ní ìmẹ́lẹ̀ tọ́mọ ènìyàn ní òwe àìdí ẹ̀ẹ́dà lóòtọ́ ọya yìí ọya yìí kódà ń fi kọ́ fi lọ wò sáàmà gan tó jẹ́ àmì ìrù òkú farama òkú farama màtàdé wa sọ fún Abubakar Siddiq wọn ni ọmọ ah, náà ni ọmọ náà ni sọ fún Abubakar Siddiq iye àga tí gbọ́mọ̀ fásitì ju tíra ìwé àga tó fi jókòó bí orí ẹni sẹ́ni abúkàrí wà rẹ́bí ọlọ́ọ̀hán ní mú ìmúnà ọdún àwọn mọ̀rọ̀ kí lọ́dún dé wọ́n lè jẹ́mọ́ ìlọ́rọ̀ mi sí ọ bisimilá ló bá máa ń sọ fún ibà ibà ìwọ́n lè pé òsà mọ̀mọ́ ike mi sẹ́ni náà abúkàrí ọjọ́ bù ló bá fa irun gbọ́n ọmọ ó ní kí ìyá ẹ̀tẹ́ láì bí mọ́mọ́ mi yẹ mọ́dà gbogbo ọmọ ìyá rẹ̀ kú mà láyà o ànẹ́bì sọ̀rọ̀ ànẹ́bì yẹ ìrẹ́ sí ìdíje gbogbo ọ̀rọ̀ ní máa fa káti ṣúra lórí gbé káti kábọ̀ sí kìí sọ̀rọ̀ lọ́wọ́ kìí sọ̀rọ̀ àdébì sẹ̀lẹ̀ fọlọ́bà sọ̀rọ̀ sẹ̀mínà wà àtọ̀dà àdébà sọ̀rọ̀ sẹ̀mínà wà àtọ̀dà à ẹ mà láyà o Umar bin Khattab olóhùn màbó ti padà àti ogun tí wọ́n jà àti ilẹ̀ wọ́n tẹ̀wé ìlògùn yìí ẹ wá wo tó lọ fi ṣe ẹ̀rú wá bá àwọn kèfèrí ayé pé ha àwọn mùsùlùmí ní agbára o kódà gbàtàlẹ́ bí wọn kú èyí tó kéré jù nínú wọn fi jẹ àmírù gbàtàlẹ́ bí wọn kú èyí tó kéré jù nínú wọn wọ́n rò pé àwọn sábẹ́ máa mú sábà bí kékeré kẹ́lẹ́ bá wà pàṣẹ wà ń bẹ̀ àwọn sẹ́kọ̀ọ́ náà gbàgbàgbà àwọn kí wọ́n gbé wọn àrìsáàbù wọ́n gbé wọn táwọn síkọwà pọ́n gbé wọn bí alright ọwọ́ dí wà alájẹ́ ẹ̀rẹ̀ mẹ́pàá rẹ̀ mọ́dá sí tọ́lọ́wà ó ti pẹ́ ó ti pẹ́ wà ní Ìbàdàn ọkọ̀ sí ẹwà ọmọ yá bínú islam gbọ́rọ̀ àdájú jẹ́rí ní gbọ́rọ̀ islam sábà bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ ẹlòmíma ló ń tẹ́ ní àyè pé àwọn àfa mi náà sọ àfa mi kékeré àwọn sàrọ̀ ní ara mi sọ̀rọ̀ ayé àfa àràsù kálá àràsù tẹ̀kó lọ àfa sọ pé ó di yẹ kábírù òye mọ̀ kálífàtà fáàmù tó ń bá káàkiri àdúgbò ó di yẹ wà lókùnmù sálàm tẹ̀lá. an bọ̀ abẹ náà an bọ̀ abẹ́ náà ẹ mẹ́kànjú bí a sàmà àlà ni yóò ní kò ní gani ma ilẹ̀ tí wọ́n bèèrè bèèrè bíi wọ́n wà kọ́kọ́ bí ẹ̀fí lẹ̀ ẹ ń bọ̀ abẹ́ ẹ bèèrè ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ sẹ́mi aláwọ̀ ẹ̀mẹ́ náà mídà ọ́ alábìrì ẹ máa wí tí mo á sì imam iná máa jó imam yóò tẹ́ mọ́ bí àgbé imam ìfẹ́fẹ́ bá kí ni kẹ́ máa kọ́fẹ́ fàyíza kára àfọ̀tò fàkàrà wáyíza وإذا قال سمع وإذا كبر فكبروا وإذا قال سمع الله فقولوا ربنا لك الحمد بمخالفة وان وفاء آه، مور رميري وان يكيد إيه وان ميري سيدي يعني فقولوا اللهم سمع اللهم لك الحمد بي اللهم ربنا لك الحمد وكانوا وكان إيه؟ الله ربنا لك الحمد اللهم به oye àwọn ọ̀rọ̀ kan lọ́gbẹ́ Allahumma lakal hamd kò sí wọ lakal hamd sí mẹ́ àwọn ọ̀rọ̀ rabbana lakal hamd bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sọ tá a bá rí hadith tó ní ẹsọ pé sẹ́mi Allah olù kí láwọn ìfún kọ́ ọmọ báyìí nìkan anábì tí wọ́n ń kírun sallallahu alaihi wasallam anábì ń kírun wọ́n ni sẹ́mi Allah wọ́n ni amida sàbí kàwá ni ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه انا جا سو بي او سو بي سمي الله ونا ني ده ولا ملائكه تيت كوكو ملائكه ملائكه كوكو تي جا متو بكا كي ابو ملائكه ولا كوكو تي دو بكا كي او دي إيه؟ انت اللي بدي من كباري تبارك النبي صلى الله عليه وسلم تبارك فاين ọdí wa a máa gbé ẹ̀rọ àtàkì náà kọ́lọ̀kọ́ sí bàbá bùnbà náà ọdí wa kọ́lọ̀kọ́ sí tàbí yìí ni imáàmù Shafi'i rahimahullah oúnjẹ bá gbọ́gbọ́ nẹ́bí wípé tí mi ní máa tó wá ń ṣe mọ̀kálàfà rẹ̀ lọ́wọ́ mọ̀kálàfà lọ́wọ́ tó nà bí kí ló ń pè káàkiri àdúgbò máa sọ̀rọ̀ kan hospital àbẹ́bí wípé kò sáyé yìí wọn ọ̀gbẹ́rẹ́ yìí ó ní èèyàn ní jẹun pẹ̀lú ọwọ́ òsì ní jẹun pẹ̀lú ọwọ́ òsì àbẹ́bí ni arákùnrin ọba ti máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ wọ́n ní yóò mi ò lè lọ́wọ́ ọ̀tún bọ́wọ́ ẹ̀ ti rọ̀nù àbẹ́bí lè fi ṣe rí ọwọ́ yẹn rọ nígbà ẹ̀kọ́ lè gbé mọ́ ó ní àbá kàbírù قل ياشك أن تنزل عليكم الحجارة من السماء أقول قال رسول الله وتقولون قال أبو بكر وعمر قد هي كبير وأبيكم من جاء أبيكو كاكري أبيكو قد لنا أولي معالفة الأفعال معالفة الفهم قوم معالفة الفكيوني تدقوا تدقوا كيف نعم نعم tó ń ṣe lórí rẹ̀ pé gbogbo láńfẹ́ ti yóò ilẹ̀ lè mọ́ pé ìdájọ́ kí o máa. kàwọ́ sọ̀rọ̀ kí ló wá wí ó ní ìdílé àkàrà sẹ́mi ẹ̀lá ní ọdún kẹ́ ọkọ̀ kí ni àbí ní sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ bọ̀ wá ó náà lọ́wọ́ sọ pé tíwájú báyìí tíwá yìí ìwọ wa bẹ́ẹ̀ bí níbi ìlú àníbi lọ kéèfì àkìyà kàbí àbí kílé gbóló kí ló kọ rẹ̀ nígbà káàkiri àdúgbò ó fẹ́ máa rọ̀ tàbí bìbọ̀ kéèkì àáfì kò sí ṣe alẹ́bí sọ pé Abdullahi bin Umar bin As ń kọ ọ̀rọ̀ alẹ́bí rẹ̀ wọ́n sọ pé gbogbo kan ah, Abdullahi ọkọ̀ tí mo wí ni ó ní lágbájá alẹ́bí والذي نفسي لا يخلو من هذا إلا الحق أودي يا كبير كسيور البيسة كسيور البيسة أنا أدري practically لا يعوى صحابي على محمد صلى الله عليه وسلم níbẹ̀ yìí òun gan ló ṣe báyìí fúnra rẹ̀ ó bí i bó ṣe rí nù mú sọ fún aláyà náà lọ gbé ọ̀rọ̀ rẹ̀ wà náà lọ gbọ́rọ̀ rẹ̀ wà mú alẹ́bọ́tò lọ̀rọ̀ fámìlì tó ń gbé káàkiri àdúgbò àná ló gbọ́rọ̀ yẹn wá oye ọlọ́bí àgbé afáàmà ìgbé ọ̀rọ̀ náà sọ àwà lọ́kì mọ́ríkàs àwà lọ́kì wọ̀láì tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà àti tí bá ti gbé yẹ́kẹ̀yẹ̀kẹ́ yíjẹ́ gbé káàkiri àdúgbò kaba mo o kí wọ́n àgbà tí ìbá ti wà àgbà tí wọ́n bá fi tẹ́lẹ̀ mú mo fẹ́ ṣe báyìí kí ilẹ̀ torí sílẹ̀ kan lọ sí ọ̀yọ́ ìwó mo ti fún ọba lọ́yọ̀ lówó nìyí mo bá fi fẹ́tọ́ mẹ́rin àrán sí ọba lọ́yọ̀ mo nù wọn pé ó tó lu ọkọ̀ lọ àtàbọ̀ kò ní sí one thousand lọ o mo fún ọ ní five thousand kó lè bá a ti lọ ní bá mi lọ kó máa lè gba tíra tó lẹ́rù kó gbàgbà yẹn wá lọ́gbàgbà tíra yẹn wá.

lọ́pàá tó fi pàdé ìtìjú ojú kò mẹ́dínà ní gbogbo àwọn tó bá wà ní mẹ́dínà wọ́n ń gba ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ó ti yé wa bó ṣe rí ní kàmírù ní alábọ́ ti fáàmù kọ ilé yìí ó lè ti bá láàzìm ọlọ́kẹ̀lẹ́ ní sílẹ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa tí ìyàwó ẹ̀ lójú kọ́ pẹ́ẹ́tò òfin pẹ̀lú lórí ní àbá àyíbáwò lọ́wọ́ wá pẹ̀lú lórí ọlọ́wọ́ fọ́ ń sùn màá kìlọ̀ fún ìyàwó náà الجواب لعبد العبيد يستحب للمسلم بقى سنة مفهوم مسلمي إذا سمع الأذان تبع بوتي معاذن بيرو أن يقول مثل قول معاذن قول يقول معاذن إلا في أيالتين تبقى بأيال الصلاة أيال الصلاة خذين لقول النبي صلى الله عليه وسلم تبقى إذا سمعتم المعاذن تبع قوتي فقولوا مثل ما يقول الصندوق نصر متفق على صحته أما فأقبل قلوري كفسن له ولما روى مسلم في صحيحه قال بأن مسلم صحيح عن عمر بن الخطاب هذا يقبل نقبل نيوه وقال عمر ما الخطاب رضي الله عن النبي صلى الله عليه وسلم لما سمع العذان في النبي كان ما تضبط وانطيرهم قال مثل معزن صوت معزن به وعندما سمع حي على الصلاة ما تقول حي على الصلاة حي على الصلاة قال لا حول ولا قوة إلا بالله من الله تريد يا بابا في ونصف يا يا الصلاة يا الصلاة كبيرة ثم قال مثل ما قال معظم في آخر الأذان أذان بن معظم يواوي يجب عليه ربي ثم قال عليه الصلاة والسلام من قال ذلك من قلبه أن تبالي يقولوا لك نوع كاري دخل الجنة أم الجنة يوال الجنة أتوى الجنة لو قصوا الجنة àwọn àfojúdi àwọn àfojúdi mọ́sí change ọ̀rọ̀ ànábì sẹ́lẹ̀ jẹ́nà pé ọ̀rọ̀ ànábì ò sí change ó simple ànábì kọ́ kan náà wà sọ̀hábà Ibrahim bin ọ̀tẹ́ ń kọ́ ní àdúrà òun wọ́n wà á máa ń tu bìkítàbíkà lẹ́sì àzẹ́lta mọ́ gba tíra tó sọ̀kalẹ̀ bọ́ wọ́n bí nàbíkà lẹ́sì àzẹ́lta àtànàbì ẹ̀tọ́ ránṣẹ́ sábẹ̀ lárúbáwá ni ọwá ní nọ́tí wọn fẹ́ rìpìtì wá ní wọ́n bí rasulika ó rí pé rasul ọba àrẹ́tàmù ó ní wọ́n bí rasulika lẹ́bí àníbi ní wọ́n bí nàbí ìkẹlẹ́ àrẹ́tàmù àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní wọ́n bí àníbi ní lọ́la kó wọ́n bí nàbí gbogbo wí ibi lọ́la fi lẹ́yà ibi lọ́kàn ibi lọ́la fi tẹ́ ó ní kó wọ́n bí nàbí ìkà ní mo wí ni òwí mí nílẹ̀ ní lárúbáwá àbí rasulika lẹ́bí àrẹsẹ́jà ìlú fúlò wọ́n bẹ wí pé àdébì ní ara mo wí tọ́lọ̀ ní kí mi wí mo wí wù àbọ̀lọpọ̀lọ ọ̀kọ̀rẹ́ kì í rí àwọn náhàwò wọ́n ni ah, ah, alfujari إنما يبين الله يد الله فوق أيدي فمن كذب فإنما يكذب على ومن أوفى بما أدى عليه عليه لنا هو بيبي كذب عليه على أي أي قوة لكني كسرني نيجي نقول بنا على الله على بيتي الله عليه ما عاد عليه mubi bẹ́ẹ̀ mubi bẹ́ẹ̀ fún ẹni mo ní nǹkan mi ló bá tọ́ àríwá ìpàdàpàdà àti ìṣẹ́wà àléhùn kan lọ́wọ́ wí bẹ́ẹ̀ ni a ní àléhùn láà ọgbọ́n ọlọ́ba mi ọba náà wò ní àá ah. ó ti yé ìpínlẹ̀ rí nìyí ọlọ́mọdé àbọ̀rọ̀ èyí ọlọ́ba ọlọ́ba máa fẹ́ àtàlẹ́bí sẹ́lẹ̀ máa fẹ́ kó ẹsẹ̀ bí wọ́n ti ṣe kó lè bá àríbí tí rí wọ́n ní ìgbà báyìí àà ah, ìkàtí mistake a ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ àlẹ́bí ni wọ́n bí nàbí ìgbòwí gbòwí mọ́tò pé wọ́n bí rasolic ó ní ọlọ́mọdé àbọ̀rọ̀ èyí wa ẹmọ ìgbà kanjú o pẹ̀lẹ́pẹ̀lẹ́ lámà lọ tó practical lélẹ̀ náà wọ́n alẹ́kùn sálà. bẹ́ẹ̀ sí ẹkùnkùn sí mbẹ̀ olúwa ń bomi kọ̀ wá bẹ̀ tó ẹgbẹ́ wa ń bomi kọ̀ wá bẹ̀ fine àmọ́ tí lá hawla wala quwwata illa billah má fi wọ̀lá wọ̀lá kẹ̀ ibi tí wọ́n wọ́n sẹ́yẹ kí wá wà ọ̀pọ̀lọpọ̀ wọ́n lábẹ́ dúró ẹran a ní bismillah Allahu akbar bẹ́ẹ̀ni bisimilahi wọ̀lá wà wà mẹ́wò ẹ̀yẹ kàfẹ́jù agbọ́dọ̀ yọkù ó di yé bó ti lọ ní ọlọ́mọdé àgbọ̀rọ̀ yé wa náà kí náà wí lọ hmm? mi ò gbígbẹ̀ mọ́ wọn wọ́n ni kọ́wọ́lì sallallahu alaihi wasallam àti gbọ́nà ní ìṣòwò ìlà sẹ́mìtì mu'azzin faqulu mithlu ma yaqul tí bá gbọ́tọ́ ń pè ń ẹ̀wí dí èdè tí ń wí thumma sallu alayya kẹwàá sàtàlásù fún mi òsì fa inna man salla alayya wahida ẹbí bá sàtàlásù kan fún mi sallallahu فإنها منزلة في الجنة أي كان يكون الجنة ودين الجنة لا تنبغي إلا لعبد من عباد الله أروك كل يعين وأرو نوبة وأرجو أن أكون أنا هو دفق من يوني قلوم ذات لي فعلي بسلم إذا فعل بي لك وسيلة نوبة فمن سأل لي وسيلة عند بعض الوسيلة تطر وسيلة فمي حلت له شفاعة شفاعة مع السبيري مع السبيري ọlọ́jà níbi òsì pẹ̀lú bọ́lá bí òsì pẹ̀lú kiri pé ọ̀rọ̀ ẹja sí náà ara ọ̀ inú àlùjẹ́nà gan àbí òsì gbà wọ̀nyí ọ wà nú àlùjẹ́nà ipò rẹ̀ gbogbo ìdára tó sì ọgbẹ́ ọdẹ sẹ́mùtì àbí òsì pẹ̀lú rẹ̀ alákùnrin nífẹ̀ẹ́ mi rẹ̀ ń gbé wá sí ọdún ẹ̀ ó kà rafa lọ sí ọdún ẹ̀ ní ọlọ́jì ká wà ń bẹ́ ọlọ́ba ó kà wà lẹ́gbẹ̀ẹ́ anẹ́bì ni wà á tún dáwọ́ láyé ká rọ̀ fi kọ̀ ó ní ọlọ́mọdé àfọ̀rẹ̀ yìí wà náà Naam. Naam. Naam. Hmm. Kò sí tí ò sí dídè. Ara ò, eléyìí ò dílé lọ́wọ́. Eléyìí ò Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar sanu mi dákun Ọlọ́run ma ti jiri ayé alkiyama ashhadu an la ilaha illa mo sọ pé wà dáwọ́ láti ẹ̀ríkà láwọ́ ashhadu an la ilaha illallah Ọlọ́run jẹ́ àmọ́ mi ọ pa ní ọmọ mi sórí àdúrà rẹ̀ kò dí ẹ̀sìnkiri ẹ̀sìnkiri lọ́wọ́ àti ẹ̀sìnkiri àbá kàbíyó làbí ọjẹ́ àbá ìsmáyé olùgbògbé mo mọ̀ mọ̀ pé kàbírù ti ń gbẹ́bí ọ̀ mọ̀hálẹ́kọ́tì fáàbì káàkiri ó ti yé bóde lọ nìyẹ lọ́nà ń kó tánù wa kò tí wọn lọ́kọ̀ tí wọn lọ́wọ́ ọlọ́mọdé àpọ̀rọ̀ yìí wa. náà ẹ̀ka tí wọ́n ń pè lọ́wọ́ yìí wọ́n ti sí àwọn ẹ̀kún sọ́mà tí wọ́n bá ń tàdúrà àdúrà yóò kàn àkọ́kọ́ ní. àìsàndọ̀sí ni ẹ̀kàn wọlé lọ ó ní ọmọ lágbàdo àwọn ọlọ́ọ̀bà ọlọ́ọ̀kọ́ àánú jẹ́ pọ̀ yẹn pọ̀ ọba ẹ ibi tí àánú ọlọ́ọ̀bà mi pọ̀ ní 99 tọ́lì bákan nú àwọn aráàlú àwọn pásọ̀ ìlú rẹ̀ tó ní mo fẹ́ sọ̀rọ̀ kópa bájọ́ ń rẹ̀ àmọ́kàn rẹ̀ balẹ̀ olùbá ààlẹ̀wọ̀ kan tó nímọ̀ nínú àwọn onímọ̀ ní ábìdì àbọn áàlìdì nù ẹjọ́kọ́ lè báyàn ábìdì ọ̀làmọ́tọ̀ lè bá áàlì ilé ìsọ pé àá síndẹ́bẹ́dì ẹlọ́wọ́ kákọ́nà ọ̀fọ́lùjẹ̀ kò síndẹ́bẹ́dì ẹlọ́wọ́ máa yẹ pẹ̀lú bẹ́ẹ̀ nàkọ̀ bẹ́ẹ̀ nàtẹ́wọ̀ bà kò sí tọ̀ kò sí àmọ́kùnlẹ̀ ọlọ́ọ̀lù báyìí báyìí báyìí báyìí nígbà tí lọ kàlùfáàdà máa lẹ́fọ̀ tọ̀rí nígbà tó dé sí èdè à ẹgbẹ́ hundred kilo sí lọ́gbọ̀n tó dé fifty kilo dédé tó wà láàrin ìkúpa dé bá láwọn mọ̀lẹ́kà rámà bá fẹ́ gbé láwọn mọ̀lẹ́kà àfìyàjẹ́ ilẹ̀ gbé ọlọ́wọ́ ara mọ̀lẹ́kà lọ ọwọ́ ara ọmọ adama lọ bí mọ̀lẹ́kà mi lọ àmọ́ lọ ní àwọ̀ ọmọ adama ó ní tó bá ní kìsù máa bí na àrùn máa bá ní àbẹ̀lẹ̀dẹ̀tẹ̀ ẹ̀wọ̀n tó wà láàrin ìlú rẹ̀ tó bá fún mọ́jú nígbà wọ́n ti dé èdè ilẹ̀ lọ́wà ọlọ́wọ́n bá mi láti ọ̀la tí wọ́n á ń sọ fún ìlú àwọn ẹni rẹ̀ pé takọ̀rọ̀ níbi tí wọ́n sọ fún ìlú àwọn ẹni rẹ̀ tàbá èdè wọ́n máa jìnà sí kíyàkíyà yìí àánú àánú ọlọ́ba ẹ̀ pọ̀ tó o tún lọ́wọ́ pẹ́lú ìkan máa náà ni má sọ pẹ́lú ìkan máa náà ni fi ilẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá rẹ̀ sàánú ẹni kẹtọ́nà tó pé ọlọ́wọ́ sàánú rẹ̀ ọlọ́wọ́ sàánú wọn náà ọlọ́wọ́ sàánú rẹ̀ gbẹ́gbẹ́rẹ́ gbèsè ayé ní bàbá ti dáadáa ìwọ òsì mọ́ òsì pé lọ́mọ aná táyé yẹn ó di yé àbá kàbírù kàbírù ló máa gbẹ̀rù mi láàárọ̀ yìí ó di yé ibùdó lọ́nà yẹn kọ́lọ́ òkú sànù wà láàdára kí a mà náà náà رواه مسلم في صحيحه وفي وروى البخاري في صحيحه من عن جابر بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أنه قال أن النبي صلى الله عليه وسلم من قال إن يسمع النداء أن تبقى بوما تبقى تبقى تبقى تبقى تبقى اللهم رب هذه الدعوة التامة اللهم بأولينني كتبي والصلاة القائمة تجوت بجددي آتي محمد الوسيلة اللهم فنبني وسيلة دا وسيلة والفضيلة عسي الله fàlí ni fàlí táwọn yorùbá ń pè ní fàlí fàlí ìlànà ọkọ̀ tó yá ìbáwọn wọ́n pè fàlí ọba afro makama mahmud ọlọ́nkọ gbé ìdúró láàyè tó dáa jùlọ ayé yìí jùlọ ọbẹ̀ alẹ́bí wà á tẹ̀wò tó sàdé fún halatlá o ṣẹfà àti yawmal qiyama máa ṣe pé ń tọ́jú ọgbẹ̀ alkiyama wọ́n záàdà bẹ̀rẹ̀ hákìlì من الجواز كلو سنة تفتن له عن جابر أنه قال قوله بعد قوله الذي وعده إنك لا تخلف الميعاد تبعني توي مرفو كوي كوي كوي وجا أخذوا بوا أخذوا بي الذي وعده ما في بيع إبا جوني إنك لا تخلف الميعاد أودي مخالفة فامنوا إليه بيون باي إليه لو باي أودي كبيرو bóde lọ́nu ọlọ́mọdé àfọ́rọ̀ yìí wa wọ́n yẹ jáàbò àyè jáàbò mọ̀kímù kàmá yẹ jáàbò mọ́àgbé bẹ́ẹ̀ ni tí mọ́àgbé bá ti kọ́ ọmọ náà bá a ti dá mọ́àgbé lò náà ládùn náà lò ó di wa wọ́n yẹ kúlù ìndà kọ́ọ̀lì mọ̀kímù tó bá débi àwọn kan bá gbé ọkàmà aláwọ̀ ní ara ọ̀ mísìlò òun náà sọ pé kí ni kọ́tù كما يسحب أن يقال عند قول معظم في آذان الفجر بين ربنا هو سبحانه حي الصلاة خير من النوم ونزقي صدقت وبرانت والعراو ولا صبع الصلاة خير من النوم الصلاة خير من النوم لأموم الحديث المذكورة وغيرها فهذه تابعوا تجوا جنرال أما ما يروي يروى عنه ومن من جون بعد من أنه قال عند الإقامة أقام الله وعدمها إليه فهو حديث ضعيف حديث الذي لا يعتمد عليه أقول فراسي وبالله التوفيق ولو في وزنكم جلالا قالوا ما كما له ولو مضافر أيه ولو ما سأل ولا يسأل القيامة كفا قسام يبي ما قال ما مولوا أباك أباك بيجي أباك ọ̀rọ̀ àndẹ́bì gan sallallahu alaihi wasallam olóborí gbogbo ọ̀rọ̀ ó di olóborí gbogbo ọ̀rọ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹwà wa alaikumus salam dala barakatu Naam. Tí ọ̀dọ́ burú mi àdúrà fi pọ̀ ni orí dáhùn wẹ́lú ọlọ́pọ̀ orí dáhùn wẹ́lú ọlọ́pọ̀ àánú tó ń ti fún àti pọ̀ láàmà dúpẹ́ ọlọ́pọ̀lọpọ̀ alẹ́ máa sọpọ̀ fún ọlọ́pọ̀ ọlọ́pọ̀lọpọ̀ alẹ́ máa zikini alẹ́ máa sàdúrà lọ́pọ̀lọpọ̀ amẹ́yìn kò súwa àdúrà àdúrà àdúrà àdúrà àdúrà ọba jọ́sọ̀rọ̀ kan lánàá gbọ́ngbọ́nú ẹ̀rí pé àpá àkàlọ́sọ̀ fún ni ó ní tí òun bá ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ òun amanjoda ó ní iye yóò àrùn look ó ń tẹ́ ọba ní let's pray ó ní look this prayer Allah God has shown you the right thing to do let's do the right thing ló wá nínú what is good deserve prayers what is not good deserve prayers nítorí àkókò àdúrà nítorí òjì ìdáná àti ìfẹ́ àdúrà àdúrà làwọn máa ṣe a gbọ́dọ̀ fojú yí gẹ́gẹ́ pé àìlè ìmọ̀ lè ṣe ara ọ̀ lọ́lọ́ fi nífẹ̀ẹ́ sí gbólóhùn ńlá hawla wala quwwata ọlọ́run nífẹ̀ẹ́ sí gbólóhùn pọ̀jù gbogbo nǹkan òfin tì sẹ́dọ̀ ọlọ́run ọba mọ́rọ̀ kó mọ gbọ́n àbí mọ létí ká àbí àmọ́ ara ọ̀ ó di yàrá ríu bó ṣe rí nu wa alaikum salam ní bá mi ní ìdẹ̀rí

anabi sẹlẹsẹlẹ tí bá sàdúrà kan ọlọ́run fi tẹ̀sí àbúrúkú tí bá sàdúrà kan ọlọ́run fi sọ̀rọ̀ fún yín tí bá sàdúrà kan ọlọ́run ọba ọba yín tọ́jú ẹ̀ lọ́lọ́ rẹ̀ àwọn sàbí ní ìdá nọ́kfìr á máa sàdúrà anabi ní wọlá wọ àkùsẹ́rù ó lè tú àdúrà sábà sàdúrà ikọ̀ àdúrà gan lẹ́yìn ìgbàgbẹ́ sàdúrà kọ́ lọ́n gbàdúrà yín àdúrà gan ìbádà gan lòun gan fún rẹ̀ àdúrà owó wọlé ó di ẹ̀mẹ́ni kó tó bá lè specialize lórí ẹ̀kọ́ sábọ̀rún mẹ́ àmọ́ tó bá lè fi kó pọ̀ púpọ̀ ìfi dà jù ó lè pípọ̀ lórí dà jù lọ ọlọ́run sá fàáyé wa wọ́n á lè fún ìsẹ́lá sábà ń gbé ìsẹ́lá wọ́n á lè Jazakumullahu khairan. Náà. Amin jazakumullahu khairan àfáàyè ọkọ̀ oúnjẹ tajudeen bin Shuaib abẹ́kúta ìbéèrè ni pé arábìnrin kan ní ọlọ́kọ̀ wọ́n bímọ fúnra wọn ọkọ yẹn wá sáláìsì ó wá lọ́kọ̀ míì ó bímọ fẹ́lẹ̀ yìí yìí náà wọ́n sọ yìí ní ọkọ yẹn wá sáláìsì ọkọ ẹlẹ́ẹ̀kejì lọ sáláìsì yóò ṣe o ṣé yóò ṣe kó four month sentence lẹ́yìn náà obìnrin yìí kò ní ní ìsàdíjẹun àbí kó jáde lọ lòdì iṣẹ́ kò tó ń dìbò fún oúnjẹ sí ọmọ lọ bí iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò ṣe epo oṣù mẹ́rin àti ibi mẹ́wàá yìí àmọ́ nígbà tí yóò dúró ṣe yóò máa lọ bí iṣẹ́ rẹ̀ máa ń tajà ní bí máa ń tìtì ní máa lọ sójà ní yóò lọ iṣẹ́ rẹ̀ sí ẹ̀ka àmọ́ lásìkò yìí láàrin oṣù mẹ́rin àbíjọ́ mẹ́wàá yìí kìí ṣe pé jòkó sílé yẹn ní òpó kòkòrò ọ̀bẹ lómi ní agreement la fẹ́ fẹ́ra wa kòkòrò ọ̀bẹ gbogbo àwọn gbogbo àwọn múra ọ̀ṣọ́ tí fi attract ẹlòmíì túrọ̀ àti oṣù mẹ́rin àti mẹ́wàá yẹn lẹ́yìn oṣù mẹ́rin àti mẹ́wàá yẹn ní ó tó ní àǹfààní àti lọ́kọ̀ mi ó di wà so yóò máa lọ bí iṣẹ́ rẹ̀ yóò sì máa darí sílé òyìnbó kó mi ṣe ẹ̀rí bí à ń lọ bí ìyàwó ọ̀fẹ́ ní kí ọ̀rẹ́ mi kàrà tí ló mi ṣe ẹ̀rí lọ́wọ́ nǹkan lọ́jà ayé ọ̀rà kan tó bá bẹ̀rẹ̀ lọ́jà tí ìbàdàn ti ọ̀nà yóò padà sí ilé rẹ̀ ó di wa ní wọn gbà pé yìí bẹ láàrin gbọ àmì ìtàwọn yẹn máa ṣe pé gbá ọkọ lákọ ẹ ló kú yóò wá ní òun ó kò ní ọkọ lẹ́ẹ̀kejì lọ lè forty days ní forty days kan tó máa ilé yìí kò sínú ṣẹ̀ríà ìsìlám kò sínú eh, àṣà yorùbá lè yòó kì í sára ṣẹ̀ríà ìsìlám ọkọ láàkọ yẹn tó bá kú ó kú fúnra rẹ̀ òun ọ̀tọ̀ ní ilé náà tọ̀ kò sí tó ká pẹ̀lú ẹ̀ máa ó ti yé wa wọ́n lá òun ti àlà mo ti dáhùn léèrè àbí